kí yín káàbọ̀ sórí ìkànnì ìkànnì aláràgbà yìí dá tẹ́síṣọ́ rédíò and tv náà ní níbi tí a ti ń dàbí ẹ̀dùn tí a ti ń rọ̀ bí òwe lórí àlejò wa lónìí mo ní àwọn mi ògbé ẹ̀já ńlá gẹ́gẹ́ tí mo pè ní yèyá gbẹ́sàgà abọ́sẹ̀dé ọmọ bàbá ọlọ́pàá ọbọ̀bìnrin olùṣètò ni ẹ̀ẹ́mí kì í mú òun lóhùn tó àlejò wa ẹ káàbọ̀ sórí ìkànnì yìí àdẹ́kọ́ àmójúbà wa àdúgbò bá ti ríra ẹni pẹ́ ẹ̀kọ́ àti náà ni a máa ń kíra ẹni ọlọ́run olódùmarè tó kẹ láǹfààní àti rí wa báyìí ojú tẹ fi ń wò wáyìí ọlọ́run olódùmarè ní gbà á lọ́wọ́ yìí o gbogbo bí níbi tí lára ọlọ́run olódùmarè kò ní jẹ́ ká yé béèrè ẹbí tí ọmọ aráyé tí ọlọ́run olódùmarè gbogbo fi yín sọ ìwọ̀n ní béèrè lọ́wọ́ yìí. kódà ẹ̀yin èèyàn wa nílé wọ́n tẹ̀sí lè jẹ́ pé ẹ̀ tí mẹ́rin tá a gbé wá bàbá kú ẹ́ tẹ́ mo gbọ́ orúkọ òun gan pàápàá èmi gan ní pété hmm, ni lóòótọ́ ẹ bá ń darúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ torí pété pété là ń gbọ́. tọ́wọ̀lọ́wọ́ olúwa mú yìí wá Abímbọ́lá ẹ̀ ní orúkọ tí wọ́n sọ mí ṣùgbọ́n mo jẹ́ ẹnìkan tó pé mo ní orúkọ tó pọ̀ nínú eléré torí iṣẹ́ tá a bá ń ṣe náà ló máa ń lè tá mi lórúkọ tí wọ́n sọ wá wọ́n á sọ pé eégún ọbọ̀ láti tó ọ̀fà gbọ̀ngàn bí ara orúkọ tí mo ti ń jẹ́ ẹnu tó tiẹ̀ rí pé èyí máa ṣe nípa iṣẹ́ yìí kúété tí wọ́n wà ń pè mí èyí báwọn èèyàn ṣe tẹ́wọ́ gba iṣẹ́ tá ń ṣe ló sọ mí ní kúété orúkọ tí mo jẹ́ nínú àwọn aríwá nga is Bass Kuete b a s k u a i t ṣùgbọ́n nígbà táwọn ìyàwó ayẹ́rì mi lórí tẹlifíṣàn lọ́lọ́ pé kí sẹ́ǹkọ́ jẹ́ ìtẹ́wọ́gbà bàbá kúrẹ́tẹ́ bàbá kúrẹ́tẹ́ ìmọ̀ ẹ̀ àwa change pronunciation yẹn mọ́ wọn lẹ́nu àti spelling wọn wá sọ ní kwete kwete wọn bá tó lọ́jọ́ tí yíbo ní gbogbo ibi tẹ́ bá rí ẹ̀ ti sè lọ basket ẹni wájú yín báyìí olómù ìwà eégún bọ́lá dídó ọ̀fà gbàgbé bí ara ọkọ̀ àwọn fẹ́ǹgẹ̀. ẹ mọ̀já bàbá náà ṣe déédéé wájú káwọn gómìnà sí i bọ́ ọmọ ètò. ẹ̀yin tó ń padà ah. padà adúgbò pọ̀ lọ́wọ́ yín ẹ̀ àlejò wa ẹ bá mi sọ díẹ̀ nípa àwọn àgbèsí ayé yín bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ṣé bàbá pété lọ lé ìwé ìgbà tẹ lọ ṣe tún tẹ̀síwájú ni kó tó di pé. ara gangan. àṣekọ náà. tí abánikà jókòó ti ìtàn àtẹ̀mẹ́tì mo dúró tì í. Ah, ah, dọ̀la. a sì wà lórí rẹ̀ nígbà mi tí mo dúró tì yín mo ti ẹ̀ mọ̀ pé bí tí mo sùn wọn mọ̀ pé bẹ́ẹ̀ ni mo tẹ mọ sí because ẹ̀ẹ́n eh, tí mo wá ṣe tí mo mú gẹ́gẹ́ bí profession mi pa sọ̀rọ̀ lórí rédíò eh, à ń kọrin eh, à ń à ń ṣe kankan nú àwọn nǹkan jẹ́ pé gba ipasẹ̀ tàbí tí mo kọ́ ọlọ́run sọ pé ó ń dé bàbá mi jẹ́ nìkan tó jẹ́ pé kì í wo tẹlifíṣàn ṣé bàbá mi wo ni ìyá ọmọ wo tẹlifíṣàn tẹlifíṣàn ilé wa ń gbà náà tẹlifíṣàn àwọn oníbọ́ọ̀sì ní tí wọ́n máa bàgá lágbódó sí nígbà tí bàbá mi bá ṣe tán tó fẹ́ gbọ́ níwùsì ni ni ó tó lọ tàn tó bá sì ń gbọ́ níwùsì bá wọ pálọ̀ ìgbà tó torí pé bàbá jẹ́ pé ìròyìn òun lọ́wọ́ àwa fọwọ́ tọ́ ọmọ pé kọ́ máa bọ̀ rìtáyà pírísìpà ní báyìí ṣùgbọ́n tíṣà nígbà náà a ní gbogbo tó ń gbọ́ nǹkan àjọgbọ́ nínú news ní tẹlifíṣàn a ní ká máa translate ẹ̀ fóònù ní Yorùbá ṣé àmọ́ kọ́ ọmọ tó bá wọlé ti kọ́kọ́ sí rìn báwọn tọ́ọ̀kà rẹ̀ lè má ọ lè má jẹ́ kúrò kìí ṣe pé kò gbé èbó ṣùgbọ́n báyọ̀kà rẹ̀ ò sí ń bẹ̀ ní sísẹ̀ ń pàǹkẹ́rẹ́ ti bẹ̀rẹ̀ sí ní máa rọ̀jò fúnra ẹnu másìkì òyìnbó oyi ni abaja yorùbá náà ni wọ́n ní ká translate ẹ̀ fáwọn lóyìnbó gbogbo ẹ̀ wọ́n fi ń kọ́ wa ni torí lára nǹkan tí bàbá náà ṣe ń gbà náà ọ wà nù ara nǹkan tí èmi wá ń jèrè ní nísìn mo dàgbà yìí hmm. bàbá mi á sọ wípé ó yẹ kí ojú wa kó sáré ju ẹnu lọ àti yọ ọ̀nà mi lọ́wọ́ bá bẹ̀rẹ̀ sí ní ka script lórí ara àwọn èrè tí mo kò sí bí n bá lórí afẹ́fẹ́ ní ìsìn tí n bá ń sọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìlera bíi dókítọ̀ àwọn èèyàn wò mí pé ṣé mo kẹ́kọ̀ọ́ tó ní í ṣe pẹ̀lú ẹ̀ ni tí n bá lórí igi nílẹ̀ tí n bá sọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú lọ́ọ̀ tí mò ń ṣòfin àwọn èèyàn bè lọ́wọ́ mi pé ṣé mo kẹ́kọ̀ọ́ tó ní í ṣe pẹ̀lú ẹ̀ ni ṣùgbọ́n mo jìrì bàbá mi pọ̀ ló pé nílẹ̀ tíjà tó lè jẹ́ pé gbogbo courses ló fọwọ́ bà tí tó wájú ọmọ tó súnmọ́ àwọn ẹ̀kọ́ tí mo ti kọ́ ń gbà mọ̀ wá kindergarten ni ọlọ́sìn ràn mí lọ́wọ́ pé n ò sí art subject dọ́dọ̀ wà náà

ìgbòho àná ní ìsìn mo wà ń bì kan tó èèyàn gbígbà tá a lọ́jọ́ kò yìí pété mà rí màlẹ́ ẹ má dùn sọ́ọ̀bù mi lọ́pẹ́ pọ̀ náà ni mò ń kọ́ gẹ́gẹ́ mo ṣe máa ń sọ pé yorùbá ló láṣà yorùbá ló níṣe fọ́ọ̀kan náà tí wọ́n ṣe ń darapọ̀ mọ́ wa tẹ́sí ṣorídùn àti ìbílẹ̀ yìí níbi tí àti ń dabẹ̀ tàti rọ̀bì òwò àlejò wa fún tòní òun náà ni bàbá pété ẹ wá tí ìsọlé ìbùtẹ̀ lọ ẹ béèrè irungba mi ga bó ṣe mọ lẹ́nu. àwọn béèrè àti ìdè bẹ́ẹ̀ ni ilé ìwé wo ni ilé ìwé wo ni ilé ìwé wo ni bàbá pété ẹjẹ́ àdúgbò lọ́wọ́ ọlọ́run ká sì tún dúpẹ́ lọ́wọ́ àwọn ìjọba wa tìrìbùtẹ́yìn bá ń ro gbogbo tí ń ṣẹlẹ̀ nílùú nàìjíríà ẹ méje tàn yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ológo lọ́jọ́ pé wọ́n ti paná ògo wọn hmm. nílùú nàìjíríà tá a bá ń ká wo situation.